نعمتي التي أنعمت عليكم وأوفوا بأهدي أوف بأهدكم وأوفوا بأهدي أوف بأهدكم وإياي فارهبون وآمنوا بما أنزل السنة مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فإياي وإياي ولا تلبسوا الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وأقيموا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 aleykum salaam wa rahmatulahi wa barakatuh. adáwọ̀ fún ọlọ́run ọba ọba tí ó sọ wa ní àyájọ́ òní tí ń ṣe Ramadan ìjírà 1439 <clears throat> tí a mú àlàyé àti ìjọba tafsir Al-Qur'an táàmù lópin nínú mọ́sálásí wa fún ti tọ́rí adọ́pẹ́ fún ọlọ́ọ̀bá náà bá tó fi láti kòǹgé àwọn oríire tọ́pọ̀ nábi sallallahu alaihi wasallam ni mujtama'a qawmun fi baytin min buyutillah yatluna kitaballah wa yatadarasunahu fima bainahum illa nazalat alaihim as-sakina wa ghashiyatuhum ar-rahmah anábi sallallahu alaihi wasallam ó ní àwọn ìjọ kan wọn ò ní jókòó nínú ilé kan nínú àwọn ilé ọlọ́run táwọn ń kí Al-Qur'an níbẹ̀ nítorí àjókòó náà ni pé wọ́n ń kí Al-Qur'an wa yatadarasunahu fima bainahum wọ́n tún wá fi kọ́ra wọn lẹ́kọ̀ọ́ wọ́n ṣàlàyé àwọn ìtumọ̀ rẹ̀ fúnra wọn illa nazalat alayhim as-sakinah àfi kí ìfàyàbalẹ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ sáà nù ilé amásàlá tààrí ìsìnkìyàn àfi kí ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ó wà láàrin wàgọ́ṣìyá tí owó mọ̀ wà fún kí àánú ọlọ́run bá kó sì kó sì àsìkò yẹn àánú ọlọ́run bá wà pẹ̀lú òwúrọ̀ àwọn tó bá ń jókòó sọ̀rọ̀ ọlọ́run tàbí gbọ́ tó tún wá jẹ́nu ilé ọlọ́run ńlá fi dúpẹ́ fọ́nà ọba Allah subhanahu ọba tó fi àsìkò ní láti bẹ̀rẹ̀ Ramadan tó fi wá di òní tí Ramadan twenty seven tí a fẹ́ mọ́ tẹ̀sí náà lókun abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́nà kó fi àsìkò ní dáadáa rẹ̀ kọ́nà sì gba ìgbésẹ̀ wọn lọ́wọ́ kò sí náà ràn yẹn kọ́nà ọba àlá kéèyàn ní nǹkan báyìí fẹ́ sí gbà báyìí kò sí náà dáadáa kó rí torí pé màá kúlù màá yàtà màá ní àdúgbò kò tẹ̀jìrí ríyá ọ̀rọ̀ ilá àmàkìsítẹ̀ ìṣòfòmọ̀ wọn lábá máa ní ma kúlù náà yàtà mẹ́rin márùn ìdèrè ohun kéèsì gbogbo tí ọmọnìyàn tó gbèrò láti ní kéèsì gbogbo tọmọnìyàn tó gbèrò láti ṣe kéèsì gbogbo tọmọnìyàn tí ń gbèrò láti dà òun náà ni yóò ní òun ni yóò ṣe àbóun yóò dà kéèsì gbogbo gbà تجري الرياح إلى ما تستحي السفن تجري الرياح إلى ما تستحي تجري الرياح إلى ما تستحي السفن torí pé ọkọ̀ ojú omi tẹ́ rí yẹn ìgbà mí ń bẹ kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ níbi tó fẹ́ gbà mọ́tọ̀ níbi tátẹ́gùn ó tì lọ ọ̀tọ̀ níbi tí atẹ́gùn tí ó tì lọ abájúgbẹ́ pé tújìrì lè yá ọ̀rọ̀ nílà àmì àtẹ́sẹ̀ ìṣòfò náà ni pé kí é gbogbo ògbà fọ́kùnrin bá fẹ́ lọ nìkan ní ọ̀lọ́ọ̀bẹ̀ yóò kàn máa lọ east yóò sì ti máa rí pọ́ùn tí ń lọ south díẹ̀díẹ̀ látàrí atẹ́gùn ti lẹ́lẹ̀ eléyìí àìwá mọ èèyàn lọ́jọ́ pé bátẹ́kùn ṣe máa ti ọkọ̀ ojú omi nà ẹ tí ò fi tí ò fi tí ò fi dìrẹ́ẹ̀lì tí ò fi dìsẹ́ẹ̀lì tí ò kó olùjọ́ ọ̀nà tó wà bẹ́ẹ̀ náà ni atẹ́gùn wà láàyè ló ti ti àwọn èèyàn káàkiri lọ́jọ́ pé wọn láǹfààní láti lè lépa bá nǹkan tí wọ́n rò yálà pẹ̀lú sábàbí kan ni àbí sábàbí mìíràn ṣùgbọ́n àwọn gbẹ̀rù onye oníbi ibi ńlá ìta ara á mú tẹ̀sí ní àlòkù ọlọ́run tó ní á wà níbẹ̀ alhamdulillah nam ahangẹ ní ọdún yìí ọlọ́run tó wá ẹ̀tọ́nà bá ńlá ti jẹ́ ìkẹ́ fún gbogbo wa ọlọ́ba ní sàlékùn kí àtọ́là nẹ́bì bá ní kí àwọn ará ilé àti àwọn sàhámà nẹ́bì sì bá ní kí ọgbẹ́ tó tó jọ́nà nẹ́bì àti tí òbí jẹ́ ọgbìn dé àlùkìyàmà àtúkìrà wa lẹ́ẹ̀ka sí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àáyà tí a ti dúró ní ìjẹta òun náà ni àáyà ẹlẹ́ẹ̀kẹtàléní àádọ́wàá verse one ninety three ní sọ́lọ́tù Baqara kọ́nà ọba subhanahu wa ta'ala tó sọ fún pé wa qatiluhum ẹgbógun ti àwọn kèfèrí hatta la takuna fitnatun wa yakuna ad-dinu lillah títí tí ẹ̀sìn títí tí kò fi ní sí fìtínà lórílẹ̀ náà kí láà sí pé fìtínà ẹ̀ ashirk wal kufr ẹbọ àti ìgbẹ́rùgbọ́nrí wa yakuna ad-dinu lillah tẹ́sìn sì jẹ̀tọ̀ lọ́wọ́ ọlọ́ni fáyín tàhàwọ̀ tọ́ba wa lọ jáwọ́ fala udwana illa ala zalimin àtún ní dìde ọ̀tá sẹ́nìkan a ní gbógun tẹnìkan àyàfà àwọn alábòsí orí bí ni a ti dáadó ní ìbánisọ̀rọ̀ tó rí kọjá lónìí ìyíní láìtaára áàpù àyà kan tẹ̀lé àti àyà tí wọ́n tẹ̀lé sábàtọ́ àmì léjì báyìí kàràs àbàṣọ tí òbí di ọ̀sẹ̀ tí ọdún tí ń bọ̀ insha Allah تعالى إن كان الأمر بقية tọ́lọ̀ ما sì الميس kí ẹ̀mí sì máa wà lára wa náà ọlọ́run الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر الحرام الشهر الحرام والقرآن الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين. الله الشهر الحرام بالشهر الحرام ẹ̀rí bá ti sàlàyé ṣáájú nígbà tá à ń tú àyà ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́wà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé wala tuqatiluhum inda al-masjid al-haram hatta yuqatilukum fihi ẹ má gbógun ti àwọn kèfèrí nínú mọ́sálásí al-haram ìyẹn ní Mákà hatta yuqatilukum fihi títí tí wọ́n fi gbógun tì í tí wọ́n ẹ̀yin náà ẹsí ẹsí gbòdù wọn ọlọ́pàá sọ̀rọ̀ àwọn àti àtọ́ wọn sọ fún ara rẹ̀ pé aṣáàmù ìhàrọ́mù lè ṣáàmù ìhàrọ́mù àwọn oṣù kan bẹ tọ́jà tó su ọ̀wọ̀ la máa ń pè ṣàbọ̀n oṣù méjìlá ni oṣù méjìlá ọlọ́wọ́ nínú àwọn oṣù méjìlá yìí minha arba'atun hurum àwọn oṣù mẹ́rin bẹ́ńbẹ́ tọ́jẹ́ oṣù ọ̀wọ̀ oṣù ìwọ̀ àwọn oṣù yìí ọlọ́ni dhalika ad-dinul qayyim fala tadlimu fihinna anfusakum ọlọ́ni eléyìí ni ẹ̀sìn tó dúró fala tablimu fihinna anfusakum nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin ẹ má ṣe ẹ má ṣe ṣàbòsí síra yín ẹ má gbógun tira yín ẹ má bára yín jà jẹmáà àwọn lábá ti mọ ilé wọ́n ti mọ́ ti pẹ́ màkánù yẹkọ màkánù yẹtẹtìlón fìlà aṣọ́rẹ̀ ṣọ́rọ̀ alábájá dákùnrin bára wọn jà ní àwọn oṣù ọ̀wọ̀ yìí anábì sallallahu alaihi wasallam anábì wá sàlàyé àwọn oṣù yẹn fún wa ó sì ọlọ́run ní thalathatun mutawaliyat dulqaida dulhijja wal muharram wa rajabu mudara bayna jumada thani wa sha'ban anábì sallallahu alaihi wasallam ó nínú àwọn oṣù ọ̀wọ̀ yìí mẹ́ta tẹ̀lera wọn mẹ́ta tẹ̀lera wọn ni dulqaida yẹ́sẹ̀ dùn kọ́ńdà o dùn kẹ́ìdá dùn hijja àti kí ni o muharram àwọn mẹ́ta tẹ̀lera wọn dùn kẹ́ìdá ó ní oṣù tó tẹ̀lé shawwal dùn hijja tẹ̀lé muharram tẹ̀lé nínú ọ̀ka tiwa àyìn oṣù kọkànlá oṣù kejìlá àti oṣù kìíní torí january ni máa ń tẹ̀lé december àbẹ́ẹ̀kọ́ ni muharram ní mátà kí ni o bilhijja mẹ́ta yẹn tẹ̀lera wọn ó tún bẹ gbófin mẹ́ta ilé yìí ninety days ọ̀pọ̀ tán nínú sojú ọ̀run alábàágbó wọn lọ bẹ̀ nǹkan jogun wọn kọ́ ni wọn ò ní bá ni wàrọ́jà bù mú dọ̀rọ̀ wàrọ́jà bù mú dọ̀rọ̀ bayna jùmọ́dà sáni wa ṣàbà àti rọ́jà àwọn bàní mú dọ̀rọ̀ torí pé Rajab ìtàlàfà fi hì alkọba ẹ̀ àwọn ọ̀ràn ní ìyàpọ̀ ẹnu bẹ̀ àwọn ọ̀ràn ká máa sọ pé Ramadan lọ́dọ̀ tàwọn ṣùgbọ́n àwọn mọ́dọ̀ bánu mọ́dọ̀ a máa sọ pé Rajab Rajab èyí tí ń bẹ láàrin Jumada Thani àti Sha'ban òní anabi sallallahu alaihi wasallam anabi wa fi rinlẹ̀ pé Rajab èyí táwọn bànú mọ́dọ̀ tá máa sọ ni anabira ni wà rọ́jàbù mudọ̀rọ̀ àti rọ́jàbù àwọn bàní mudọ̀ etí bẹ láàrin etí bẹ láàrin jùmọ́dà sáni àti kí ni o ṣàbán àti ṣàbán oṣù mẹ́rẹ̀ẹ̀rin oṣù èèwọ̀ ni a kì í gbógun tirẹ̀ níbẹ̀ a kì í bára wájà níbẹ̀ a kì í sàbòsí rẹ̀ níbẹ̀ ẹ wá máa wọ̀n kan anábì sallallahu alaihi wasallam sẹ́n pé àwọn lábàtì wà lórí bẹ́ẹ̀sì tipẹ́tipẹ́ ní ọdún kẹfà ìjìra ọdún kẹfà ìjìra anabi sallallahu alayhi wa sallam anabi àtàwọn sọ̀hábà wọ́n wá lọ sí wọ́n jáde kúrò ní madina ní oṣù dùlkẹ́ìdà oṣù dùlkẹ́ìdà wọ́n jáde láti lọ sí ọmọrọ wọ́n jáde lẹ́tọ́ lọ sí ọmọrọ wọ́n wá dé àgbègbè tó pè ní àṣùdà ìbí ìyá nígbà táwọn ará mẹ́ka ti gbọ́ wọ́n wá lọ blọ́ọ̀kì wọn pé ẹ̀ ní wọ ẹ̀ ní wọ mọ́kà ọ̀rọ̀ pọ̀ mbẹ́ kìí sàn lọ́kà lójú lásìkò ẹ̀ ní wọ mọ́kà sàn kó sún ìwọ ni wọ́n ti mọ̀ pé anabi sallallahu alaihi wasallam kò ní dìde ogun pé àà ní wọ́n mọ́ anabi ṣe sùúrù wọ́n sì ní agreement tó dẹ́mọ́ra agreement tó dẹ́mọ́ra wáyé láàrin anabi sallallahu alayhi wa sallam àtàwọn kẹfẹ́ ẹ máa wọn kẹ́kọ̀ọ́ tó pọ̀ bẹ́ẹ̀ bì táwọn ènìyàn máa sọ àti sọ bí ẹ̀mí jì ní mọ́sálásì bẹ́ẹ̀ bá sọ torí àwọn tí ò sí mẹ́gbà dà ń sọ ẹ̀kọ́ tí ó pọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ kó lè bá àjẹkọ̀ fún àwọn àtàjẹ al-umma al-islamiyya torí pẹ́lú mi yóò ti wò pé kí ni dédé irú ẹ̀fẹ́ ṣẹlẹ̀ anábìfẹ́ wọn mọ̀dí mẹ́kà àwọn ará mẹ́kà ní kò sí tọ́jọ́ anábì wa ní kí Uthman lọ bá wọn sọ̀rọ̀ fa nígbà tí Uthman lọ wọ́n bá gbọ́ pé wọ́n ti pa Uthman nígbà tí Uthman lọ tètè dé pé wọ́n ti pa Uthman níbẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ṣe bẹ́ẹ̀ tahta shajara lábẹ́ ẹgbì kẹta pẹ̀lú shajara tó rí dùn án nẹ́bí máa fi bẹ́ẹ̀ àtò ní kíni o bẹ́ẹ̀ àtò dùn án tọ́lọ̀ ń sọ́nu sọ́tò fàtì إن الذين يبايعونك تحت الشجرة إن الذين يبايعونك إنما تحت لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا نعم الله سبحانه وتعالى الله سلف عن صلاة الفاتح وهو سدايا فالنبي wọ́n ní they were hundred thousand plus tọ́wọ́ pẹ̀lú ànábì ìjọba sallallahu alaihi wasallam àwọn olùmọ̀mí ní pé wọ́n tún wọ́n dé wọ́n dé wọ́n dé sí díẹ̀ wọ́n wá ṣe báyà fà nábì àwọn kan ní thirteen thousand ni wọ́n wọ́n wá ṣe báyà fà nábì lẹ́yìn ọkọ̀ ọ̀kan pé tọ́ba dogun tẹ́bà bí nípa Uthman wọ́n sọ dogun nìyẹn torí pọ́nà bá sọ wípé wà kọ́ọ̀tì lúwo ẹ má jà wọn ẹ̀yin ẹ má bẹ̀rẹ̀ ògùn wọn nǹkan àbá fi lè bẹ̀rẹ̀ lógun wala tuqatiluhum hatta yuqatilukum. wala tuqatilukum indal masjidil haram. naam wọ́n wá dìde wọ́n ṣe bẹ́ẹ̀ afa nabi sallallahu alayhi wa sallam kọ pẹ́ẹ́lí Uthman kan dé wọ́n ní hàn ah, nígbà tí Uthman dé àwọn ará Mẹ́kà náà wá dìde wọ́n wá pé tọ́ yà kọ̀ọ̀kan rẹ̀ òní kọ́kọ́ gbàgbọ́ pọ̀ ní wọ́n Mẹ́kà ní ọdún yìí subhanallah ẹ̀tọ́ ìyàn sẹ́ńpẹ́tọ́ ànábì ní kọ́ wọ́n Mẹ́kà sàn pé ìlú rẹ ni kí àwọn afẹ́ wọnú rẹ kán ní kó lè wọnú ìlú rẹ subhanallah ẹ̀kọ́ tó pọ̀ mùsùlùmí wọ́n ní wọ́n ní rẹ ò ní wọlé ní tọ́ ẹ̀jẹ̀ akọọ́lẹ̀ wọ́n wá yan àwọn èèyàn kan nínú àwọn ará wọ́n àwọn kan náà mùsùlùmí wọ́n wá ní ká pé eléyìí ó ní àdéhùn láàrin anabi àtàwọn ará mẹ́ka anabi wa ní kí á lè ọkọ bisimilahi rahman rahim ará mẹ́ka ni àwọn ọmọ rahman rahim kankan uktub bismika allahumma torí pé báyìí nàbì tó dé táwọn ọlọ́ba bá fẹ́ sọ wọ́n ní lọ́hùnmá wọ́n sọ pé bísímìlá àwọn ọmọ Allah wọ́n mọ̀ pé Allah ni Allah gbọ́n sọ wọ́n ni bísmìkà lọ́ọ̀mùmá ní ọkọ̀ awọn ọmọ ara mọ́rọ̀ hàn kankan anábì ní alì parẹ́ sọ́kànà ọkọ̀ bísmìkà lọ́ọ̀mùmá kọ̀ǹkátà fẹ́yìn eléyìí tí ń táwọn ń yìí àwọn yeto tí wọn gbàgbọ́ yé tọ́ máa ń lò máa fi ní tó wọn ni gan ọ̀rọ̀ yẹn lé ọ̀rọ̀ táwọn ará ń sọ yìí pọ̀ gan o ó dídí ọ̀rọ̀ ni kódà ọ̀rọ̀ yìí Abdullahi bin Abbas radiyallahu anhu ó ló mú wá lẹ́rìí nínú àwọn tó wá lẹ́rìí fáwọn àwárí jì nígbà wọn gbógun ọkọ lọ bá wọn sọ̀rọ̀ gbà ẹ̀yìn ọmọ tẹ̀sẹ̀ ẹ̀gbẹ́sì yẹn ọmọ ẹ̀rù wa irú ẹ̀ náà àwọn ẹ̀tọ́ mú wá lọ́rọ̀ tá à ń sọ alẹ́bìkọ mi Muhammadin rasulillah wọ́n ní àwọn ọmọ ní rasulullah ẹwùn kan wọ́n rà wọ́ wọ́n ní tá a bá ń gbà kó jìṣẹ́ ọlọ́run ní ọ ní mọ́kọ́ náà àní gbógun tiẹ̀ náà àwọn ọ̀gbà kó jìṣẹ́ ọlọ́run ní ọ kọ́ mi Muhammad ibn Abdullah Muhammad ọmọ Abdullah ní ọ anábì ní Ali parẹ́ àní láyé níwọ̀n àfọwọ́ mi parẹ́ sẹ́ anábì ní ibo lọ́kọ́ sí sẹ́ àpáàdé mi wá sí sallallahu alaihi wasallam anábì kì í kọ̀ nǹkan tá bá kà pé wọ́n kọ̀ nǹkan lẹ́bàá anábì ò ní kà á sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọmọ nǹkan lórí ọ̀pọ̀ tọ́lọ̀ bá kọ̀ iná fi lọ́lọ́ fi orin ẹ̀ pé ànàbí yùlùmí ànàbí kìtìkì kàǹkan tí wọ́n bá kọ ànàbí yẹn kà ṣùgbọ́n lè ka nǹkan bọ̀ kìí ṣe nǹkan tá kọ́ lẹ̀ anabi ni ìbọ̀lọ́kọ́ sí ya ali ó fi hàn anabi sì fọwọ́ parí fúnra rẹ̀ sallallahu alaihi ṣé abẹ́kì yọ sí láì kúrò èbí kó gbó lè mí ni sẹ́yìn wá yọ mí kó rọ̀sùlá lọ́dọ̀ ọlọ́run sọ́ni mi ń sẹ́ rọ̀sùlá ìmá ni ẹ̀yọ kò ẹnu ní wọ́n kò sọ pé bàbá ìmá kọ́rọ̀ ẹ̀ lè yanjú ẹ kọ́kọ́ gbà pé ẹ̀sìn máa ń mọ̀ náà kọ́rọ̀ ẹ̀ lè lójútù ẹ̀yin náà láti jẹ́ àní ẹ kọ́kọ́ pẹ̀lú wàhálà ti ń bẹ́lẹ̀ ẹ kọ́kọ́ gbà pé ìkọ́ ni máa mọ̀ náà kó sọ pé tọ́ èmi lágbájá ọmọ lágbájá méjì aago méjì ọkọ̀ dáàtẹ̀jú méjì mi ń sẹ́ máa mọ́sálásí ìmá àti túlé kánú àwọn àtòtò mọ́mí ọ̀nà pé abadan ah! èmi tó fi ọgbọ́ ọkọ̀ mi nígbà lórí rédíò nígbà lórí tẹ́lì ẹwù ẹ̀kọ́ lọ́dún sí ọlọ́run sọ́lọ́lá rẹ̀ sọ́lọ́lá ok wọ́n á jẹ́ kábínẹ́ǹtì rẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀kọ́kọ́ ní ọmọ kàlóbì ọ̀ padà sí ibi tó ti ń bọ̀ ọ̀ wà padà tó bá di ọdún ti ń bọ̀ anábìnrin ẹ̀kọ́ lẹ̀ sọ́lọ́lá rẹ̀ sọ́lọ́lá wọn kọ́ wọn ní ẹlẹ́ẹ̀kejì àní ah, ìjọ jára wa lógun fódìdí ọdún mẹ́wàá gbáko a fi nǹkan ogun wa kọ́ ẹnìkan kò ní kọjú ogun síra wọn for good ten years ọdún kẹlónù ọdún kẹfà ìjìra o ànábì ní méjì kẹta jọ ìrẹ jọ ìrẹ nínú àwọn ìran tó kù ó jọ ìrẹ

anabi ni ẹkọ lẹ sallallahu alaihi wasallam ẹ wọ nǹkan kò ní bẹ́ẹ̀ àbọ̀ àbí kismatun díìsà anabi ọ̀gá àbí kismatun díìsà ìpín ibú lélẹ̀ wọn ẹkọ wallahi wọn kọ tán arákùnrin kan wọn pè ní Abu Jandal Abu Jandal ń bọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n tí ẹ kó sí lẹ́sẹ̀ ó sneak out níbi tí ẹ fi sí ọwọ́ ń bọ̀ ọwọ́ wa já sáàrin àwọn sí ọlọ́run àtàwọn sàábé anábì sallallahu alaihi wasallam ní abajẹ́ndẹ̀ àwọn fámì rẹ̀ ni wọ́n tí kò ní bó yẹn o àwọn ará mọ́kà ni sọ ọmọ pé a ti sàdéhùn wọ́n tí kò ní jẹ́ tí ń yẹjú tẹ́tẹ́ sàdéhùn tẹ́ anábì sì dàrú àbújá náà tọ́ a ti sàdéhùn máa àríkú sára máa lọ ọlọ́run kọ ọyọ subhanallah wọ́n wá sílẹ̀ anábì wá padà sílùú Medina ọwọ́ àdọ́dún tó tẹ̀lé wọ́n wá ní ká tó kú ò lọ́dún wọ́n bèèrè lọ́wọ́ ànábi sallallahu alaihi wasallam pé sóòsì yìí máa jagun láwọn aṣọ́rò ìṣòro láwọn oṣù èèwọ̀ ànábi ni mi jagun èèwọ̀ ni wọn ní ajagun wọ́n ní àti wá pìpì ẹ̀ka lè dá oṣù mẹ́rin ó ti dá ń bọ̀ bá padà dé lẹ́ẹ̀mí o a lè sinmi fún un tẹ́fẹ́ tí níkà ní padà lọ́dún tó tẹ̀lé ànábì wa padà lọ́dún tó tẹ̀lé sallallahu alaihi wasallam tọ́jú ọdún keje yíra láti lọ sí umrah tàbí sí umrah tó kọ̀dọ̀ ọlọ́run wa sọ ayà kalẹ̀ fi pé ash-shahrul haram bish-shahril haram oṣù ẹ̀wọ̀ àtọ́sù ẹ̀wọ̀ ni o tó bá fi lè gbógun tì ọ́ lóṣù ẹ̀wọ̀ náà ṣe má wọ́n ni tó ilé kọ́kọ́ dìde pé àwọn àbòkú ní ìjà wọn náà gbógun ti wọn walhurumat kisas alhurumat ọ̀nà ń jámù huruma nǹkan èèwọ̀ lábáwọn bẹ́ẹ̀ ni huruma plural ni hurumat àwọn nǹkan èèwọ̀ ìtumọ̀ rẹ̀ náà ayà níbàmú sí ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó náà ni pé àwọn nǹkan tó níye lórí àwọn nǹkan tó níláárí kisas a máa gbẹ̀san rẹ̀ di tẹ́nìkan pààyàn kí wọ́n fẹ́ fún náà wọ́n pààyàn torí pé nǹkan tó pa hurma nǹkan ọ̀gbọ́n ni nǹkan tó níye lórí ni tẹ́nìkan tó bá fura ṣe jàǹbá fẹ́nìkan wọ́n ṣe jàǹbá fóun náà tàbí kó ṣe díyà ibi ìlàwọ̀ olùmọ́fà sọ yìí pé tó bá wá rí bẹ́ẹ̀ nígbà lọ ni wọ́n hurma tukí sọ́ọ̀sì àwọn hurma ẹ̀ máa gbẹ̀sẹ̀ díra wọn ẹnìkan wá gbé owó èèyàn nígbà gbé owó èèyàn ìgbàtẹ́ èèyàn ó rí nǹkan míì kí sówó lè yàn rí ká ló gbé one million yàn wọ́n gbà tí ọlọ́wọ́ kẹyàn èèyàn rí one million ọkọ rẹ̀ tó ṣe déédéé bí one million lèèyàn rí kí ni ìdájọ́ rẹ̀ ní ṣẹ̀ríà ìsìlámíyà ìtẹ́lọ̀fà fi ń lu ìlànà àwọn olùmọ̀ ya pẹ̀lú bẹ̀ gbogbo ètò ìrìnàjò ni pé ètò ìrìnàjò náà àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ onan al-akh ń tọ́ bá ṣe déédéé tí wọ́n mú tẹ́nìkan gbé èèyàn náà máa gbà lọ́wọ́ rẹ̀ láti fi dì ó ní owó mi ló fẹ́ owó mi wá pa ó sì rí nǹkan míì tó lè di owó rẹ̀ yà rọra mu bákan náà àwọn olùmọ̀ wọ́n tún yapẹ lórí pé nǹkan tẹ́nìkan bá mú ntọ́ba ó jí nǹkan ní nǹkan kan nǹkan ní nǹkan tó jí yẹn àbí tó bàjẹ́ yẹn sáà lè pè ní gbèsè lọ́rùn rẹ̀ sáà lè pè ní gbèsè lọrụ ẹni ọ̀hún pé à púpọ̀ tí bọ́kọ̀ jẹ́ lọ mọ́ wá àwọn olùgbàkásá yí pé là gẹ́gẹ́ bí Imam Shafi'i wọ́n ní rárá in tó mú gangan ní ọ̀lọ́ mú wa má màrí kéréké san owó nǹkan yẹn ni kódà ọkọ̀ ló gbé lọ wọ́n wá lọ́kọ̀dà kọ̀ lọ́kọ̀ mọ̀ ẹ̀ ní sọ kọ́ lọ wárò ọkọ̀ gangan owó ọkọ̀ ní òsè kí ni o ò ní san eléyìí náà ni kìí àtọ́wà sáà lórí masala yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ ni famani àtàdà alaykum ẹ ń bá ti wá dìde ọ̀tá sí yín ó dìde ọ̀tá sí yín fa àtàdù alayhi bí mithli ma àtàdà alaykum ẹ̀yin náà dìde sí bó ṣe dìde sí yín náà ọlọ́ọ̀nù ẹ̀yìn tàdà ẹ̀ tó dìde ọ̀tá sí yín bọ́ọ̀dù yẹn látọ̀bí ẹ̀ tó dìde ọ̀tá ẹ̀sẹ̀ ni àbí ẹ̀kọ́ ni tó lọ́kọ́ dìde àbòsí fún àtàdù sáà pé the same word tọ́lọ́nù lákòókò ló lẹ́ẹ̀kejì náà fún àtàdù alẹ́ ìlú mi ti máa tàdà alẹ́ ìkù ẹ̀yin náà dìde sí àwọn olùmọ́ nítumọ̀ ẹni pé ẹ̀yin náà sán lẹ́sàn kan tó ṣe yẹn torí pé tó dìde àbòsí ó mú ọ̀bẹ ó fẹ́ fi ọ̀bẹ gún yàn ẹ̀yin náà wá fi ọ̀bẹ gún padà wọ́n wá ní pé ah, àwọn méjèèjì ló dáràn àwọn méjèèjì kọ́ ló dáràn ẹnìkan ló dáràn ẹnì kejì gbẹ̀sán ni tá lọ́daràn ẹni tó kọ́kọ́ dìde ọ̀tá lọ́daràn ẹni tó pèsè kì í sọ̀daràn nínú ṣẹ̀ríà islamiyà kì í sọ̀daràn ó dìfẹ́ǹdì ara rẹ̀ ọlọ́ni fa'tadu alayhi bimithli ma atada alaykum ẹ̀yin náà ẹ ẹ ẹ dìde sí ẹ gbẹ̀sán nǹkan tó sẹ́wọ́n lára rẹ̀ ní déédéé ń tó ṣe fún yín déédéé ń tó ṣe fún yín ló fi jẹ́ pé ẹnìkan kò ní fọyàn lójú káwá gba ẹ̀mí rẹ̀ ọ̀yà ah, ó ti fọ́lú kò lè rí àmà kí alókùn kó ti gbà mẹ́lẹ̀ ayé lára rẹ̀ wọ́n bá ní ọya ikú ni kìí ṣe kí wọ́n tẹ́fọ́ náà wọ́n fọ ojú tiẹ̀ náà ni tó náà fi ní rí nǹkan kan máa torí délé ọlọ́run ni ẹni tó bá dìde ọ̀tá sí yẹn iná ẹ̀ dìde ọ̀tá sí bí mísìlì máa tàdé àlẹ́ ikọ̀ déédéé tó ṣe fún ilẹ̀ náà ṣe fún asàlàyé lè darí pẹ́ẹ́n tó bá gbáyìn létí tó àbá fi lè forí dè kí wọ́n náà ṣe ọgbà létí ọgbà létí ni ẹni tó lórí ẹ dàrú ó ti fẹ́ forí jì kí wọn náà sọ fún orí ẹ dàrú tó bá lé ní orí ẹ dàrú orí ẹ burú tó sọ méjì ó ti gbẹ̀sẹ̀ torí pọ́tọ̀ ní tó sọ ọ̀tọ̀ ní tí wọ́n fi gbẹ̀sán tó bá sọ pé wọn náà sọ kan tó bá dùn kó o lè forí jì bọ̀ kó forí jì lọ dáa jù. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين ọlọ́run tẹ́ bá fìyà jẹ yín ẹ̀yin náà fìyà jẹ wọ́n déédéé tó fi fìyà jẹ yín déédéé ìyàtọ̀ fi jẹ yín nìkan ní òfin jẹ wọ́n ẹ̀mọ́ ẹ̀mọ́ ni àrùn ah, abẹ́rẹ́ ni tó ṣe ni má déédéé tó ṣe nìkan ìyìn àṣẹ ọlọ́run ni wọ́n là ń sabartum wọn tẹ́ bá ní ṣe sùúrù ọ̀hán ọwọ́ àpẹ́rù lè sọ̀bìrì olójó rẹ fáwọn oníṣùúrù kẹ́ẹ̀sì sùúrù lóore bọ̀tẹ́ balẹ̀ ní ṣe sùúrù déédéé nǹkan se omi kẹ́yìn náà ṣe jàmáà ṣé àwa máa dọ́gba lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà kì í dọ́gba kìí ṣe nǹkan tó bá fi ṣe yàn kìí ṣe déédéé ni máa fi ṣe ẹ̀dùn abẹ́ẹ̀kọ́ ni torí àkéyàn ṣe sùúrù lọ abdul ìlọ́dà lọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala lànà tó sọ fún mi pé ká máa fi dáadáa san ẹ̀san aburú ká máa fi dáadáa ṣe ṣàbúrú ọ̀pọ̀lọpọ̀ wa abúrú la fi máa ṣàbúrú lágbájá ṣàbúrú fún mi ah abúrú èmi náà ṣe fún padà abúrú ọ̀wà ní tán abúrú ò ní tán lẹ̀ lóyìnbó ti ṣàbúrú ṣe gbogbo aláyé náà gba abúrú lélẹ̀ ọ̀nà èmi náà ṣàbúrú ṣe padà abúrú yìí ò ní tán lẹ̀ bọ̀ tí wọ́n bá ti dáadáa sí òun náà fi inú rẹ̀ ò ní dùn bí ah, abúrú ló ṣe bọ́yọ̀ tiẹ̀ ní dá lọ́wọ́ kọ́ kọ́ mọ̀ ṣàbúrú sẹ́nì kankan máa nùgbà wọn bá ti sàbúrú sí àkàmọ transfer àbúrú lọ ni torí di eléyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń tẹ́ ẹ bá lè ṣe sùúrù eléyìí ó ní olóore olóore fún yín ọlọ́ọ̀ni olóore fáwọn onísùúrù ọlọ́ọ̀ni wattaqullah ẹ wá bẹ̀rù ọlọ́run wa'lamu ẹ lọ́mọ anna Allaha ma'al muttaqin ẹ lọ́mọ pé ọlọ́ọ̀bá Allah ọba ti ń bẹ pẹ̀lú àwọn onígbàgbọ́ ẹ̀ńtọ́ nípa yan ọlọ́run ni lábẹ́ bí ká tó ń lọ mọ́sálà kan tó ń bẹ tí máa ń kó tóbi tẹ́múwálì wọ́n ní àtàṣà mọ́sálà ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n láwọn olùmọ̀ ya pẹ́ ẹnu nípa pé ẹnìkan mú ẹnìkan ẹnìkan mú ẹnìkan ẹ̀ńtọ́ wá mú yẹn ó dè mọ́lẹ̀ pẹ̀lá ní àpẹ tí bá ti ráyè máa ṣe jàǹbá fún kó tó dé ọkàn bá ẹlòmíì tó ti ṣe jàǹbá fẹ́ nìyẹn ni òun fẹ́ ṣe jàǹbá fún yàn ó ti wá mú ìgbà tí ó débẹ̀ ẹlòmíì ti ṣe jàǹbá fún kí ni ìdájọ́ rẹ̀ ìtàlàfà ulama fi mas'ala àwọn olùmọ̀ká ní yuqtalu al-qatilu wa yuhbasu al-habis ẹnì tó pa ẹni wọ́n pa ẹni tó dì mọ́lẹ̀ wọ́n dì ò náà mọ́lẹ̀ hátàyàmùt títí ó fi kú torí pé òótọ́ náà gbà ní pé kí ni o ó fẹ́ pa wọn ọ̀kẹ́ ní fọwọ́ ara tí wọ́n pa ni wọ́n á dì mọ́lẹ̀ ní tọ́wọ́ náà ni ó kù sí àwọn olùmọ̀ká ní pé láà mọ́mọ́ ní sọ pé nǹkan àbáṣàwò yuridu annahu yuridu ah, wọ́wọ́ yàrá annahu yuridu kọ́tùkà kó ti láà jẹ̀mí àá ní ká pọ́kẹ́ dì mọ́lẹ̀ ó dì máa torí pé ọ̀fẹ́ pàníwọ́jọ pa àwọn méjèèjì àtẹnutúyọ pa ẹnjẹ dè mọ́lẹ̀ àtẹnutọ di ẹni mọ́lẹ̀ wọ́n jọ pa wọn ni bọ̀ká pé kò gbèrò pípa ọkẹ́ dè mọ́lẹ̀ kọ̀sán tó bá fi ṣe yọ bẹ́s àìdọ̀ wọ́n de òun náà mọ́lẹ̀ alimam Qurtubi wọ́n ní eléyìí náà ni kọ́ọ̀lù alimam Atta ibn Abi Rabba wa huwa kọ́ọ̀lù sahih òun náà ni ọ̀rọ̀ tí ó lóore ọ̀rọ̀ tó lálàáfíà bì látọ̀dọ̀ àtọ́gbọ̀rọ̀ àbí ọ̀bá wọ́n ní máa mùdá òkú tí ní sí gbà látọ̀dọ̀ Abdullahi bin Umar pé anábì sallallahu alaihi wasallam pé idha amsaka rajulun rajulan wa qatala akhar yuqtalu al-qatil wa yunbasu alladhi amsaka ṣùgbọ́n àdìtù yẹn àdìtù da'if àdìtù da'if àdìtù yẹn lẹ̀ wala yuhtajju bihi wọn ní lo àdìtù pé táwọn kan wọ́n wá ẹlòmíì wá pa wọ́n pẹ̀ ń tọ́ pa wọ́n á di ẹni tó dé ẹ̀mọ́lẹ́mọ́lẹ́ àdìsí yẹn wà dọ̀ìf ètò ìrìnlẹ̀ jù ni pé tọ́ba gbé dèmọ́lẹ̀ tó rí kó lè pa kùtì láàjẹmí àn mọ́sálà lábẹ́ àbá lábẹ́ háyà yẹn ò nìyẹn ọlọ́ba subhanahu wa ọlọ́run ni wọ́tàkùn lọ ẹbẹ̀rù ọlọ́run o wàlámù ẹlọ́mà annallahu ma'al muttaqin pé ọlọ́run allah ní máa bẹ pẹ̀lú àwọn onípa ẹ̀yọ́ ọlọ́run màáyà tọ́lọ̀ bá sọ ń bì kátó lọ tọ́lọ̀ bá ní iná lọ àmáà ọlọ́run bá ń bẹ pẹ̀lú ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run ni ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run ó ní màáyà tó lọ ìmá wà pẹ̀lú nǹkan ọlọ́run màáyà wá ní màáyà méjì a ní màáyà tó ní a ní àlùmáyà tó kọ́ sọ a sì àlùmáyà tó àmà a ní àlùmáyà tó kọ́ sọ special màáyà ó ní ìwà pẹ̀lú ọlọ́run tí máa wà pẹ̀lú àwọn onísùúrù àwọn tó nígbàgbọ́ àwọn ẹni rí la tahzan inna Allaha ma'ana má banújẹ́ ọlọ́run bẹ pẹ̀lú wa màáyà yẹn àwọn olùmọ̀ níbi násìrì wọ tàyè pẹ̀lú àrànṣe àti ìkúnlọ́wọ́ tọ́lọ́ bá ló wà pẹ̀lú àwọn tó nígbàgbọ́ òun wà pẹ̀lú àwọn tó ní ìmánì òun wà pẹ̀lú àwọn sùúrù òun wà pẹ̀lú àwọn olùpayọ̀ ọlọ́run màáyà kọ́ sọ̀ni mọ́tọ́lọ́ bá ní irú tọ́lọ̀ bá sọ wípé ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khamsatin illa huwa wala adna min dhalika wala akthar illa huwa ma'ahum aynama kanu ẹ ní jẹ́ mẹ́ta nìkan àbíkọ́lọ́ ń jẹ́ kẹrin ẹ ní jẹ́ márùn àbíkọ́lọ́ ń jẹ́ kẹlò ìkẹfà yálẹ̀ kéré sí ni àbóǹkà ń pọ̀ jù bẹ́ẹ̀ lọ àbíkọ́lọ́ bá wà pẹ̀lú gbogbo nǹkan bá wà màáyà ẹlẹ́wọ̀n màáyà àmàlì màáyà tó kárí bìmánà ọlọ́run bá wà pẹ̀lú ibi ilẹ̀ ayé pẹ̀lú ìmọ̀ ọmọ gbogbo nǹkan tà ń ṣe làfọ́nlá àkàkọ́ sọ pé ìdámà kọ̀láùtà fi dárì àwọn máa ń fara àtàkò kọ̀láùtù wà láàkín kúlẹ̀ àláyà rọ̀kì ibu wàlátà sàbánà wàlátà sàbán ó ní ìdámà kọ̀láùtà fi dárì àwọn máa ń fara àtàkò tọ́ ọba dáwà ń kan fara àtàkò mọ́ sọ pé kọláwùtù á ah, mo ti wá dá wà kò sẹ́ni kankan tó tẹ̀lé sọ mi ń bì bí kọ́ ọlọ́ọ̀lú kan tó ọ̀mẹ́ni kankan rí ọlọ́ọ̀lú kan ọ̀mẹ́yàn kankan ọwọ́ pé àà ah, gaskiya mo ti wá báyìí àà ah, àwọn àfáàtí a máa sọmi lọ sọmi lẹ́sẹ̀ ọ̀sẹ́ni kankan mi afáà mi làtàkù má sọ pé kọlá òtù mo ti dáwà mo ti sọ pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi ọlọ́run bá ń rí mi ó ní má ṣe gbèrò wípé ọlọ́run bá Allah ọba tó má ṣe gbèrò pọ́ba tí ò rí tó ń ṣe ni wala anama yukfa alayhi yagibu kódà má gbèrò wípé níta máa ń fi pamọ́ fọ́nà nǹkan yẹn pamọ́ ẹ̀yin náà ń fi pamọ́ kọ̀ pamọ́ fọ́nà ọba Allah subhanahu wa ta'ala torí ẹ̀ màáyà ilé màáyà àmà gbogbo bí èèyàn bá wà lọ́nà ọba wà tá a bá sọ bá pẹ̀lú kíni o pẹ̀lú ìmọ̀ wọ́n bí ẹlòmí pé lónà ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú wa àwọn abúlé kan ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú ọdún tó àgbà irú ìwà pẹ̀lú wọn là ibi abájókòó ọlọ́run ó jókòó mbẹ̀ ní àná òsì ibi abájókòó ọlọ́run ó jókòó mbẹ̀ yọ wọn bẹ pẹ̀lú kíni o ìmọ̀ rẹ̀ torí pọ́nà ọba Allah subhanahu wa ta'ala ń bẹ lókè gbogbo ń tọ́ dá lókè sánmà kò sí nǹkan kan mí lẹ́yìn ọ̀nà subhanahu wa ta'ala kò sí nǹkan kan mí lókè rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wa ni wọ́n wá ń bẹ pẹ̀lú wa ní gbogbo bí tá a bá ń ṣe ìsìn máa ń sọ̀kalẹ̀ wá sí sánà ayé lójoojúmọ́ nígbà tó bá kù ìdá kẹta ìdá kẹta ìdá mẹ́ta òun tó wà náwó gbẹ̀yìn ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wá sí sánà ayé sánà tó kẹ́gùn sáyé lójoojúmọ́ ẹ̀ gbọ́rí bọ́lọ̀n ṣe tóbi tó subhanahu wa ta'ala jalla jalaluhu bọ́lọ̀n ṣe tó ní máa sọ̀kalẹ̀ wá sí sámà ayé kéèsẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ o kéèsẹ̀ pẹ̀lú pé yóò fi hàn ránṣẹ́ o yóò sọ̀kalẹ̀ bidatihi pẹ̀lú bó ṣe rí àkídà al-sunnah al-jama'ah nìyẹn àkídà àwọn Mu'tazila àwọn oníbídíà àwọn sọ̀kẹ́ rárá kò ní sọ̀kalẹ̀ tó ní wọn kúlẹ̀kúlẹ̀ gbà náà pé ọ wà níbi tó wà tẹ́lẹ̀ wọ́n ní kò ní sọ̀kalẹ̀ ṣùgbọ́n alùsùnà tó jẹ̀mọ́ ẹ̀ àwọn ni yóò sọ̀kalẹ̀ torí pé anabi sallallahu alaihi wasallam anabi sọ̀fọ̀ akọ́nà ọba máa ń sọ̀kalẹ̀ yìí máa ń sọ̀kalẹ̀ wá sí sẹ́mà tó kàn gùn sáyé asàmáwò dúnìyà ọ̀nà ni sẹ́mà tó dínà sọ́ọ̀rùn sọ́kìlẹ̀ iná fi ń pè ní dúníyà èdè lárúbáwá ni tá a bá ní àdúnìyà kí n tó máa dúníyà ilé ayé tó máa àdúnìyà gangan tó dé lábá ń tọ́ lọ ọ̀lẹ̀ jù ni lọ́ba máa pẹ̀lú dúníyà adínà làkọ kí làbọ̀ dúníyà alùfọ́nlá èdè lágbára nìkan dàrú kẹ̀kẹ́ torí ẹ̀ àsàmáwù dúníyà sámà tó jìnà jù sọ́run tó súnmáyé jù ọlọ́run a máa sọ̀kalẹ̀ ń bẹ̀ yọ̀wà ní ojoojúmọ́ nígbàwo nígbàtí ooru ooru tá a rí òun ní máa bẹ̀rẹ̀ gbọ́n bá wọ̀ ní máa parí nígbà tá a fàjà rí bá yọ àwa máa pín sí mẹ́ta ìdá kẹta àgbẹ̀yìn tọ́kàgùn sí iyọ̀ àlùfájàrí ọlọ́run a máa ń sọ̀kalẹ̀ wáyé lójoojúmọ́ yóò wá dé yóò ní pé man yad'uni fa astajibu la ta ni yóò ṣàdúrà wá sọ́dọ̀ mi kẹ́ ìgbàdúrà rẹ̀ ẹ̀rù bá ọ̀sẹ̀ máa ń sùn àsọ̀rọ̀ àtúkọ́ ẹ̀rù mi náà nínú mi nìyẹn di wa àwọn aláṣàdúrà bí wọ́n gbà á ṣe ń gbà tó yẹ kó gbà nínú àwọn ìṣòro tá a ní nìyẹn á ṣe lásìkò tó yẹ kó gbà àsìkò tó náà bá ń bèèrè pé man yad'uni ta ni yóò ṣàdúrà wá sọ́dọ̀ mi fa astajibu la kéǹsì gbàdúrà rẹ̀ wa man yas'aluni ta ni yóò béèrè nǹkan lọ́wọ́ mi fa òtíyì kéǹsì fún ní ti fẹ́ ibẹ̀ àwọn ọ̀dùnmọ́ náà sọ pé àdéhùn yẹn iná ṣèyàtọ̀ láàrin àdúrà àti béèrè gbogbo àdúrà ní béèrè mọ́ gbogbo béèrè kọ́ ni kí ni o àdúrà èèyàn dúró lórí títì ní ìṣó ní ọlọ́run jẹ́ àtètè rọ́kọ́ kí ló bẹ̀rẹ̀ ìbéèrè ni ọlọ́run jáde bẹ̀rọ kọ̀ ẹgbẹ́ ń pàpá sọkọ̀ náwó òkè kò ṣe bismillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah àbí sàálù ṣùgbọ́n náà ìran kan nínú àwọn àran duan ọlọ́run tún ní man yastaghfiru li ta ni yóò wà mí lálàforíjì fa aghfiru la kéèsì foríjì bọ́lọ̀ ṣe wá máa wá gbogbo ó ti wá darí lónìí subhanahu wa ta'ala lágbọ́n sọ pé wọ́tọ̀ bá ń wà nǹkan mọ́fọ̀ òru rẹ̀ sùn mọ́ gbogbo òru rẹ̀ sùn alimamu shafi'i rahimahullah wọ́n ní atahzaru bidu'ai wa tazdarihi fama tadiri bima suni addu'ahu sihamun layli la tukhta walakin laha amadun walil amadin kidau imam shafi'i rahimahullah wọ́n ní atahza obi du'a sáwọn máa fojú yẹpẹrẹ àdúrà wàtẹ̀dẹ̀rí ó sì máa fojú kéré rẹ̀ fọ́mọ àfàdúrà sí yẹ̀yẹ́ ó máa fojú kéré ẹ̀ fàmátẹ̀dẹ̀rí bí máa sún ní àdúrà ó dàbí pé ọmọ tátorí ẹ̀ sí àdúrà àdúrà tó rí yẹn sihamu lẹ́yìn ọfà táà forú tani làtúntọ̀ kò ní ọ̀ṣọ́ṣà kankan yóò máa lọ ní straight ṣe àmúláì látó tọ̀ wà láàkì láà amadun ó níbi tí ń lọ wàlí amadun kìdọ́rù ó sì lásìkò tí ó débẹ̀ ó lásìkò tó tàfà ó sì lásìkò tí ó débi tí ń lọ àsìkò tó yẹ kí wọ́n tàfà rẹ oorun ló ń sùn kódà kan jí kọ́ pé aago mẹ́rin àbọ̀ lọ́ máa jí constantly ó sì ti wà náà ó sì bá ọba táìmù náà pé ẹ̀mí àfa sẹ́ra aago méjì tẹ́ sọ̀n mi ò lè dì í torí ìjìnlẹ̀ ọdún sẹ́jọ́ kì í sì máa sùn ó sì lè sáàpì mi torí ẹ̀ mẹ́rin àbọ̀ ọ́njí fọ́fọ́ tààtì ó sì yẹn ọ̀sàdọ̀ ọ̀rọ̀ yẹn náà fi àrẹ́kà méjì ó sì ń ṣe astagfirullah astagfirullah subhanallah wàláì ìbádà mi ṣe ọlọ́run forí jì mí o ọlọ́run ṣàánú mi o ọlọ́run fún mi lówó bèrè tó wọ̀ lọ́pọ̀lọpọ̀ wa wọ̀láhì ramadan fẹ́ lọ́ta tí ramadan bá lọ́ta ní ìsìn mọ́sánásí ó ti jòrò padà lásùbá kọ́nàbà aláàkọ́sà àmú wa náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní kílàsọ̀ lébẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni kápẹ̀hùn náà ọlọ́run bá sọ pé òun wà pẹ̀lú wa náà òun wà pẹ̀lú wa màáyà àmà nílá tún débẹ̀ nílá fi sọ débi àdúrà ìpọ́nà ọba aláàmà sọ̀kalẹ̀ ìmá wà pẹ̀lú wa lásìkò yẹn bìdáàtì subhanahu wa ta'ala náà ọlọ́run ní inna Allaha ma'al muttaqin ọlọ́run ọba dájúdájú a máa bẹ pẹ̀lú àwọn onípa ara rẹ̀ àwọn náà làwọn àwọn mùmí ní ní ìwà pẹ̀lú àrànṣe àti ìkúnlọ́wọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sọ eléyìí wa anfiqu fi sabilillah. wa anfiqu fi sabilillah. parí tafsir alábìnrin ọlọ́ni wa anfiqu fi sabilillah ẹ wá ná ń tẹ ná sójú ọ̀nà ọlọ́run ani sabilillah alimam ibn abbas turjumanu alukur'an ó ní gbogbo sabilillah kọ́nà bá dá kọ́nà alukur'an ni ogun ni kò ní tùmọ̀ mí ṣùgbọ́n ìgbà yẹn ń pọ̀ báyà làwọn fà tẹ̀ twist ẹ̀ pẹ́ náà ni ká ṣùgbọ́n àyà gangan wa anfiqu fi sabilillah ẹ fi ìnáwó yín palẹ̀ mọ́ di ogun sàǹpọ̀wọ́ àwọn ẹbá àwọn kèfèrí jà ìlà ń sọ ọ́bọ̀ ọlọ́ni wa anfiqu fi sabilillah ẹ ná owó yín sójú ọ̀nà ọlọ́run nípìnlẹ̀ kí n túmọ̀ rẹ o ẹnáwó yín sójú òun ẹ palẹ̀ ogun mọ́ dé àwọn kẹfẹ́ rí tá a bá fẹ́ gbé sí pé kò sógun ta ní ìsìn ṣùgbọ́n ẹ látàrí àmọ́jẹ̀mú tí ò tí ò pé àbí àwa ni sabilillah àwa wà á tún ní màjáàzì àkíkí gẹ́gẹ́ kí ni sabilillah ogun màjáàzì wà ní kí ni o àwọn ojú ọ̀nà ọlọ́run ẹ̀kọ́ mọ́sálásí ẹ̀kọ́ léwòsàn ẹ̀kọ́ kí ni eh, ẹ̀kọ́ lé ẹ̀kọ́ fáwọn èèyàn ẹ̀ráwọn èèyàn lé ẹ̀kọ́ wọ́n hà kàdà anfiqu fi sabilillah ya ikhwana ya ayu al ikhwana muslimin ẹ̀yin ọmọ ìyá ló jẹ́ nínú islam ẹ̀nà ń tẹ́ ẹni sójú ọ̀nà ọlọ́run ń tà ní tá a bá ń sójú ọ̀nà ọlọ́ọ̀ba àwa la ní ọlọ́ọ̀ba kọlu mi ọlọ́ọ̀ba ni man dal ladhi yuqridu Allaha qardan hasanan fayud'ifahu lahu ad'afan kathira ta ni ó fẹ́ yá ọlọ́ọ̀ba ní nǹkan ní qardan hasanan ń tà a bá ń ná sójú ọ̀nà ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ni wọ́n wà fi ìlọ́pọ̀lọpọ̀ rọ́pò fún wa a ti sàlàyé fún wa anábì sallallahu alaihi wasallam anábì ni dáadáa kàtíyàn bá mẹ́sọ́jú ọ̀nà ọlọ́ọ̀bá fa inna ma yataqabbalu bi yamini ọwọ́ ọ̀tún ọlọ́run fi máa gbà wàkílà wàkíkàlì àdá yìí yẹmí ọwọ́ ọlọ́run méjèèjì kì sí ni ọ̀tún ni wàyọ̀rọ̀ bí ha lakum kama yọ̀rọ̀ bí ahadukum falwa حتى takuna mithla aljabal al'adhim anábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ bá ń sójú ọ̀nà ọlọ́run ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbá yọ́ àmọ́ bá yín wọ́n mi sí Allahu akbar yọ́ àmọ́ bá yín wọ́n bí ìgbà apá ẹgbẹ́ nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yín náà ṣe máa ń wọ́n mi sí tó bá gbìn ọlọ́run àmọ́ bá yín wọ́n mi sí nǹkan yìí tí ó fi wá dàbí òkè ńlá wa anfiqu fi sabilillah ẹnẹ́ ń tẹ́ ní sójú ọ̀nà ọlọ́run ọba láyìn lẹ́nìkan yín ọlọ́run kọ́ lónìí ọlọ́ọ̀bá ni wà máa ń fàtùmí iṣẹ́ yìí fàwọ́ yòlífò gbogbo ń tẹ́ ẹ bá ná sójú ọ̀nà ọlọ́ọ̀bá fàwọ́ yòlífò ọlọ́ọ̀bá ó sì fi ọ̀pọ̀ rọ́pò fún yín anábì sallallahu alaihi wasallam anábì ni gbogbo ojoojúmọ́ tílẹ̀ bá ń má àwọn mọ́lákù méjì máa ń sọ̀kalẹ̀ màláìkà méjì méjì tàbá ní màláìkà plural ni gbédè yorùbá la fi ń sọ mọ́lákù gangan ni singular bọ́ọ̀lù màláìkà dìbrí mọ́lákù ni arábìnrin malakan yanzil malakan àwọn malaka méjì ọ̀sọ̀ kalẹ̀ ìkíní ọ̀wọ̀ a máa sọ pé allahumma ìrí ọlọ́run àti múnfikàn kọlàfà gbogbo ẹni tí ń náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba fọpọ̀ rọ́pọ̀ fún wà áàtì ìkejì ọmọ ní allahumma ìrí ọlọ́run àti múnsikàn tálàfà gbogbo ẹni tó ní kíni ní kankan tí ń nà ó nìkan náà àtẹ́hì tálàfàn máa fòfò rọ́pọ̀ fún yọ́ kàtàrí tálàfù ní ẹ̀dẹ̀lábá ní pé shortage bí kí mọ́tò jóná kọ́kọ̀ ní accident kí business dàrú tálàfù báwọn mẹ́rin akọ́sọ àwọn ọmọ sọ́lọ́ ojoojúmọ́ ọjọ́ ayé mu ọlọ́run tẹ́ fún ánfíkù fi sẹ̀mí lìlá ẹ̀nà ń tẹ́ ẹ ní sójú ọ̀nà ọlọ́ọ̀bà ó kéré ni ọ̀pọ̀ ni ẹ mọ̀ òkú kéré kẹlẹ́ẹ̀ni nàfẹ́wọ́ ìkéré fifty naira kéré wọ́n láì kò kéré táníyàn rẹ bá ti dà kò kéré hundred million sì pọ̀ táníyàn rẹ bá dà kò pọ̀ torí ìdí eléyìí ẹnà ń tẹ́ ẹ ní sójú ọ̀nà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala eléyìí òun náà ni yóò jèrè fún yàn ọlọ́ọ̀bá ni masalu lẹ́dínà yunfiquna amwalahum fi sabilillah kamathali habbatin ambatat sab'a sanabil fi kulli sunbulatin mi'atu habba ọlọ́ọ̀ni àpèjúwe àwọn tí ń ní sójú ọ̀nà ọlọ́ọ̀bá kámasárì abati ọdún àgẹgẹ bí àpèjúwe abali kóró irúgbìn kan tá a wá lọ kìbọlẹ àwọn àgbẹni máa testify tí a bá kókó rọ àgbàdo mẹ́rin sínú inú ilẹ̀ ó ṣeéṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ mẹ́rin lè germinate àbí igi kan ni bù jáde bù o igi àti kan ọwà germinate ọwà mú ìkìkẹ́ jáde ìkìkẹ́ wá ní erin àgbàdo méje kóró kan ló jùlẹ̀ o nígbàtí ó wù ó ní erin àgbàdo fi níbi gbogbo erin àgbàdo kọ̀ọ̀kan ní àtòhábà òun wá ní ọgọ́rùn-ún oró ọba ń nẹ́tẹ́ ọ̀nà lọ́pẹ̀lá rẹ̀ lára mi seven hundred wọ́n ten times kí ni o seven hundred ansa about bá fún ọ ó kéré jù tó gbà ní táyà rẹ̀ bá dà ọlọ́run fi ikú ní sùnbúlà tó ní àtọ̀ àbà orúkọ kan ní eré kọ̀ọ̀kan ní orú ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọjọ́ mélòó seven times ten hundred times seven kí lọ́jọ́ seven hundred ọlọ́run wallahu yudha'ifu liman yasha ọlọ́run bá àlá àwa máa ṣẹ̀ṣẹ̀ nílọ́kùnlọ́kùn fẹ́ ń tọ́ bá wù ó lè má tún máa seven hundred ṣùgbọ́n kọ́lé jù ọgbà kí ni o seven hundred minimum wallahu wasi'un alim ọmọ ọba ọba tọ́lá rẹ̀ fẹ̀ ni ọba tó gbáàyè ni alim ọba tó sì nímọ̀ nípa tẹ̀ náà ni ọdún ọjọ́ bá rẹ̀ pé tọ́ba bẹ́ẹ̀ náà náà torí tọ́lọ́n mọ́nà torí kí wọ́n lè yìn ọ́ mọ́nà torí kí wọ́n lè dákọ̀ rẹ mọ́nà torí kí wọ́n lè bá pè ọ́ lọ́lọ́wọ́ mọ́nà torí kí wọ́n lè bá jẹ́ chairman mọ́sálásí bá after all àwọn alákọ́ mọ́sálásí yẹn mọ́ ni àwọn alágbé kalẹ̀ ó yẹ ká lè ní ipò táwọn àsáfúwájú náà àmàǹtà taniọ́ torí ìdílé ẹjẹ́ àná torí tọ́lọ́ kánà oore ti bẹ́ẹ̀ pọ̀ wọ́lá sójú ọ̀nà tọ́lọ́ oore ti bẹ́ẹ̀ pọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni wọ́n á ti kú fi sabilillah wala tulqu bi aydikum ila ẹ wá mẹ́rin ọwọ́ ara yín sí tí ọkọ̀ pàǹdà yìí jẹ́mọ́ òbí tẹ̀síìrì tún lè léyìí àwọn olùmọ́sọ wípé làtúrkù bí àìdíkùn ilà tàhálùkà tá a bá lẹ̀ ní náà sójú ọ̀nà ọlọ́run jẹ́ bá fọ́ wa ibùdó jọ́sì ṣe sọ tá a bá lẹ̀ ní náà sójú ọ̀nà ọlọ́run ọba tẹ́ ẹ kọ́ lẹ́ran ẹ mọ̀ báwọn ọ̀tá àwọn náà pìpì à o abẹ́ ẹ̀kọ́ ni àwọn pìpì à lọ́sàn-án lóru ọlọ́sìn wàá ìdúrà òun wàá ìdúrà òun يَعْلَمُونَ gúnlẹ̀ torípọ́lọ̀ sọ́nà àdùwà ìjọra mọ́tàtà àtùmùkúwà tí wọ́n ní àríbá òfàyè ẹ palẹ̀ mẹ́dí àwọn náà pẹ̀lú tẹ́ ẹ bá lágbára mìkúwàtì mọ́tàtà àtùmùkúwàtì ìtẹ́ ní kápá nínú agbára ọwọ́ lè jẹ́ intellectual intellectual preparation ó lè jẹ́ weapon preparation ó lè jẹ́ anything láti fi múra álẹ̀ dè wọ́n torí bẹ́ẹ̀ tẹ́yìn bá sùn tẹ̀tẹ̀rẹ̀ àwọn òsùn tẹ̀tẹ̀rẹ̀ ń tiẹ̀ ọlọ́lọ́bí ni wọ́n là tó kò bí àìdí kú bí lápútà àlùkà ẹni ó sójú ọ̀nà ọlọ́ba ẹ má fọwọ́ ara yín kọ́ parun bára yín torí tẹ́ ẹ bá lẹ̀ ní náwó ìparun lẹ kó bára yín àwọn máa ń lò pé ẹ fọwọ́ ara yín yín gbọ́dọ̀ para rẹ̀ kí ọwọ́ lọ gbé gamale mu gamale twenty irú ẹgbẹ́ wa para rẹ̀ yọ jẹ́ ìyàwájú ọlọ́run tá o tẹ̀ ti sún ayé tẹ̀ ti wá sún ọwọ́ abẹnú train lójú orin jẹ̀máà anabi sallallahu alayhi wa sallam anabi gbogbo ẹni tó bá para rẹ̀ bí hadidati bí shay'in ọ̀dẹ̀ bàbí ẹ má fi nǹkan kan para rẹ̀ nǹkan náà wọ́n fi jẹ́ yà lálùkìyà nínú náà ẹ má fọ̀ bẹ́ẹ̀ para rẹ̀ wà mùdíyẹ́tù bìyẹ́lì fìjà ànà yóò mú ọ̀bẹ lọ́nu náà jáde náà tí ọmọ fi gúnra rẹ̀ ẹ má para rẹ̀ tó gbé wọn mú ìwọ tó gbé mu náà ni ọmọ gbé mu nù náà ẹ tó má para rẹ̀ tó lọ rí òkè kan tó lọ bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni ó fi máa bẹ́ nu náà wọ́n á tún kú bí ẹ̀dín kú mi lẹ̀ tàlùkà ẹ má sọ ipa yẹn sùn yín ẹ wá lọ gbẹ̀mí ara yín èèwọ̀ náà kí para ẹni torí bẹ́ẹ̀ ní rẹ̀ wọ́n kọ́ ẹni mi lè mọ̀ lẹ́mí ara mi à wọ́n kọ́ ló ní rẹ̀ ta ni ní ẹ̀mí o Allah ẹ̀mí rẹ ọlọ́run ló ní àwọn ẹbí rẹ náà sì ní hakù sí wọ́n ní hakù sẹ́mi ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé téèyàn bá pààyàn ẹgbọ́n pààyàn yẹn èèyàn ọ̀rìn èèyàn méjì lọ dárìn sí lọ́rùn àbí èèyàn méjì ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn tó pa ẹbí wọn ó tó wá sẹta ní o Allah ẹni tó bá wá para rẹ̀ ọ̀sẹ̀ Allah subhanahu wa ta'ala ìbí mọ̀ lẹ́mí ara mi mo sì lè pa mo lè gbẹ̀mí ara mi wọ́n lẹ́nìkan ọlọrun sí ọkọ kan fún ọkọ̀ wà dáa ọ wá náwó náwó náwó náwó sí kan tọ́ wọn èyí sì ṣe mùsùlùmí tiẹ̀ àwọn ọmọ ya tọ́jọ́ ibo tọ́jọ́ mùsùlùmí náà kọ̀ ẹ̀ṣàlá tàjọ́ ń ṣe Islam abẹ́ẹ̀kọ́ ni eléyìí ó ṣe Islam Si ìṣe Islam náà àwọn kúfù máa ń le gan kúfù máa ń le gan yálà kristian kúfù ó le gan ó lè ní kí àwọn báyìí náà ṣe máa kà ní ẹ̀sà ń rí lórí ìwé ìròyìn wọ́n ní pásítọ̀ kan ó kàn ní káwọn kan bọ́ kátà wọn lẹ́nu tí wọ́n máa jẹ́ ìkákà wọn lọ́ máa ní káwọn èèyàn lọ mú ipod <laughs> ẹ̀ káyìn wọn láàyè wọ́n ti dájọ́ wọn náà kíkọ́ náà tiẹ̀ lọ kọ́ lọ́ máa gbádùn mẹ́wọ̀n pé ọ̀yà ẹ̀ mú ipod fẹ́ ṣe méré kù àwọn tó ni wọ́n sì kù náà tẹ́lẹ̀ náà náà wọ́n straight èyí ó kàn rẹ́ fún arákùnrin wọn lọ́ba bẹ̀rẹ̀ sí ní tún ọkọ̀ ṣe ó wá nínú gbogbo tó ní ó fi tún ọkọ̀ yẹn ṣe kò ní Ọ wọn ọkọ̀ ọ̀gbọ́ ọkọ̀ lọ ta ọkọ̀ yẹn fáwọn onírin àwọn nígbà ọkọ̀ tó ti fi owó ránṣẹ́ lé ó sì yọ díẹ̀ ló sì lọ fi ara ó sì para rẹ̀ pé àkíwá tún ṣe láyé òun kúkú ti kí ni kú ما بين غمضة عين وانتباهتها يغير الله من حال إلى حال láàrin ká ṣẹ́jú ká làbẹ́ wọláhùn èyí a máa jóló sí yóò sì dolówó tẹ́mọ̀ ọ̀gá ó bá yóò lówó lánàá wà náà yóò sì dolówó lónìí láàrin ká ṣẹ́jú ẹ̀ ká là padà torí ẹ̀ mọ́ rọra rẹ pin mọ́ ní ààyè tí wàá sú mi mi ìrówó jẹun mi ìrówó wọkọ̀ mi ìrọ́ mi mi ìtọ́kọ̀ àwọn ìyàwó ṣe mi ìtọ́kọ̀ bọ́ ọmọ mi ṣe á wọ́n máa bẹ lọ́rùn máa bẹ ọlọ́ọ̀bà rẹ ọlọ́ọ̀bà Allah subhanahu ọba tí máa gbàdúrà rẹ nígbà ọba ń bẹ lọ́sàn tó ń bẹ lóru tó pa rẹ tó ń sìn wọn láwọn gbàdúrà rẹ jọkà torí di eléyìí ẹ mẹ́jẹ̀ á kábàámà nípa apá á sọ pé à àdó wa para wa ọlọ́ni wàlá ẹ má fọwọ́ ara yín gbẹ̀mí ara yín ẹ wọ́n sẹ́gbàtọ́ pẹ́ ntáyé abala kan ayé òsú eléyìí kọ́dọ̀ ọlọ́nkẹ ọwọ́ àná fi owó ra igbó igbó ni wọ́n mú àbọ̀ àná fowó ra sìgá yóò ní afa ẹ mi ní ẹ̀rí pé ká mu sìgá nù kúrọ́nà alẹ́ rí wọ́n ní kílẹ̀ rẹ̀ àmì ọlọ́ni wàhálà tó ń kó bí àìdí kọ́ ìlà tàlùkà ẹ má ti bẹ̀rẹ̀ mu sìgá máa fún ọlọ́ni ẹ má fọwọ́ ara ń ṣe kí ni o ẹ má para yín àwọn tí ń ṣe sìgá warning Walk of warning the federal minister of health warns that smokers are liable to die young <laughs> eh, àwọn àjọ onímọ̀ ìlera àpapọ̀ ìjọba àpapọ̀ wọ́n ń ṣe kí ni wọ́n ní ìkìlọ̀ wọ́n kìlọ̀ pé àwọn mùsìgá mùsìgá wọ́n lè tètè kú ní ó ṣe tẹ́ kí wọ́n kú ní rèwerèwe wọ́n lè wá ní pé ó kèsì pé ntọ́ fẹ́ mú i ntọ́ lè pa ọ́ ni abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́ni wà láà tó kù bí àìdíkù mi ìlà tàlùkà ẹ má fi ọwọ́ ara yín para yín ẹ bá mu sìgá ẹsẹ̀ ní ń dá torí pọ́ fẹ́ fọwọ́ ara rẹ̀ para rẹ̀ ni tó bá ti fi lè kú ọwọ́ dandan náà ah, kí ni ìrìn ti bàjẹ́ o torí pé èéfín sìgá ti bàjẹ́ àti rẹ̀ náà ti dúdú tó bá fi lè kú ọ̀nà para rẹ̀ torí pé kó túbọ̀ lásìkò pé ah, sìgá mo ti tó báyìí ń bẹ́ẹ̀ náà afọ àtọ́sẹ́ pé ọlọ́ọ̀gbà tuntun bá rẹ̀ níbi ẹ̀nà tó tẹ́pẹ́ kí ni láàmà tó ti mọ̀ pé ó ti jàmbá fún tó alimohim ó ní pé kí wọ́n pa sìgá ẹ pa sìgá tì ẹ̀yin tẹ́ mọ ẹ̀ pa tì ẹ dákun téèyàn bá fi wá ní mu sìgá ségbó ní ọ̀wà wà ní ọ̀wà lẹ́tọ̀ọ́ ní tí sìgá ọ̀bá fi lẹ lẹ́tọ̀ọ́ igbó ò lè lẹ́tọ̀ọ́ o abadan wallahi ẹlòmíràn igbó ẹsẹ̀ kankan yọ kẹjẹ kẹyàn wà active ni a. Ah yóò jẹ́ ọ̀hátífù tó á jẹ́ kó lè jẹ́ ọ̀hátífù lọ́wọ́ polisi ẹ̀sán lọ máa mú kọ́ nípa iná kan sì máa fà á báyà wọn ọlọ́pàá ò ní gbé ẹ torí pé kí ni ẹsẹ̀ ni bọ́ ọ bá mú ọta ọsẹ ìjọba ó tún ṣe ọlọ́run ọba ọlọ́run ni wọ́n là tún kò bí ẹ̀dí ìpín ìlà tà lùkà gbogbo ohun tó lè gbẹ̀mí ẹni ìyẹn kì í jẹ́ gbogbo ohun tó lè gbẹ̀mí ẹni ìyẹn kì í jẹ́ ọlọ́run ni wà sínú ìnà yuhibbul muhsinin tẹ́ ẹ bá wo àyà yẹn ẹ wo Quran ti bẹ̀ lọ́wọ́ wa níbi ilà tàlùkà pọ́ìntì mẹ́ta kan bẹ́ẹ̀ sáárì lókè àtàlùkà ẹ ti rí pọ́ìntì mẹ́ta ń bẹ̀ àbí níbi wà sínú pọ́ìntì mẹ́ta kan bẹ́ẹ̀ náà dọ́ọ̀tì mẹ́ta báyìí ṣé ti rí lókè rẹ̀ one ninety five kásàlàyé ẹ̀kọ́ tí mẹ́mí ẹlẹ́ fún wa gbogbo bí tẹ́ bá ti rí dọ́ọ̀tì yẹn nínú al tẹ́ ẹ bá dúró níbi dọ́ọ̀tì alákọ̀ọ́kọ́ ẹ ní dúró níbi dọ́ọ̀tì ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé ẹ mọ̀ pé dúró níbi dọ́ọ̀tì ẹlẹ́ẹ̀kejì ẹ ní ṣe ni o ẹ ní dúró níbi dọ́ọ̀tì alákọ̀ọ́kọ́ tẹ́ bá ń kí alukọ̀rán iṣẹ́ tí máa ṣe nìyẹn tó ń kẹ́tà bá fi lé dùn ìtumọ̀ dáàbò tẹ́ bá ní wàhálà tó ń kọ́ bí àìdí kọ́ mi ìlà tààdúkà ti wà á sínú ó ní ìtumọ̀ tẹ́ bá ní wàhálà tó ń kọ́ bí àìdí kọ́ mi ìlà tààdúkà ẹ bá dákẹ́ ẹ wá ní wà á sínú inna Allah yuhibbul muhsinin ó ní tuma wọ́n tẹ́ bá ní wà látó kò bí ẹ̀yà ìdíwé la tahluka wà á inna Allah yuhibbul muhsinin ẹ wá máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa àsínú ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ṣe dáadáa fáwọn aláṣùmọ̀ yín ẹ ṣe dáadáa fẹ́ntẹ́ ẹ̀ mà ẹ ṣe dáadáa fẹ́ntẹ́ ẹ̀ mà ahsin ila nasi تستعبد عقولهم وطالما استعبد الإنسان إحسان kódà tó bá jẹ́ pé nítorí ọ̀fẹ́ ṣe dáadáa yàtọ̀ sí pé èèyàn ní kíláàsì èèyàn ní kíláàsì ẹni tó bá ṣe dáadáa fún nínú ẹni tí ma ti jẹ́ èèyàn jù láyé ẹni tí ẹ bá ṣe dáadáa sí tí ẹ bá ṣe dáadáa sí yàn èyí ò ti jẹ́ ẹni púpọ̀ kódà tó bá sí ọ ọ máa fẹ́ fi kìnnà ní onífẹ́ sọ afan ahsin ila nas ṣe dáadáa sáwọn èèyàn testaabil uqulahum ó sì kó ọpọlọ wọn sí inú àbúrá yìí ó mú ọpọlọ wọn sí torí kó ti pẹ́tipẹ́ tí dáadáa tí máa mọ àwọn èèyàn sí ẹni ó bá ṣe dáadáa fún kò sí tó bá fẹ́ kó ṣe ní ọ̀sẹ̀ àyàfẹ́ sí ọlọ́ọ̀ nìkan tó bá ní ẹsẹ̀ báyìí yóò máa làbá rẹ lójú ẹsẹ̀ làbá yìí bẹ́ẹ̀ ṣe wí bẹ́ẹ̀ ó ti di ṣíṣe torí kó ṣe dáadáa sí ni ọlọ́ni wa áṣínà ẹ ṣe dáadáa sáwọn èèyàn wọ́lá ẹ ṣe dáadáa sáwọn èèyàn inna Allaha yuhibbul muhsinin ọlọ́ọ̀bà Allah ọba tó nífẹ̀ẹ́ àwọn tí máa ṣe dáadáa ni ọlọ́ọ̀bá sì ni al-jazā'u al-ihsān illā al-ihsān ẹlòmíràn náà wọ́n máa ṣe dáadáa gbọ́n bìrì àwọn èèyàn fi máa sán fún mi ah wọ́n máa ṣe dáadáa tiẹ̀ lọ ẹlòmíràn mi mo ti ní ní ṣe dáadáa mọ́ kí ló dé ó ní àwọn èèyàn máa fi mí sán fún mi tó dà mí ní ṣe dáadáa mọ́ ah ìwọ́n náà ní gbẹ̀sán náà tẹ́lẹ̀ wá ti dáadáa òun náà ní gbẹ̀sán kankan mọ́ tó bá ti ń ṣe dáadáa kódà kan fi bí sán fún ọ èyàn àwọn ọmọ ní wọ́n sọ́rọ́ kan kò gbèmí lọ́nà ọ̀kànkà ń kọ lọ́wọ́ kànkà kankan èyàn lè sọ́rọ́ fún ẹ̀kọ́ mọ̀ mọ́ oore tó bá ti ń so oore ìwọ́n mọ̀ rẹ̀ ti kí wọ́n dúpẹ́ fún ọ sáàmà ṣe tiẹ̀ lọ kọ́rọ̀ rẹ lè bàdà bẹ́ẹ̀ tọ́nà bá sọ́n sátò lè sàn pé innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura àwọn ṣe ń tà lè ṣe à ń lè fún yín lóúnjẹ à ń tọ́jú yín torí tọ́lọ́ la nuridu minkum jaza'an wala shukura ààrẹ ti jaza'u ẹ̀san lọ́dọ̀ yín àfìrẹ́tì ọpẹ́ ó sì kó lè sọ fihàn kọ́mọ̀nà ti dúpẹ́ fún ọlọ́lá ó ní bínú pé ládùn tó wà láàkó tí a ń kọ kí n pé mo sí àná tó ọba ilé fọkàn sí pé ọkọ kí ọkọ sí àná o ti ń gbẹ̀sán rẹ nù anabi sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ àwọn méje kan tọ́jọ́ pé wọ́n wà lábẹ́ àlẹ́ àràṣẹ ọlọ́run lálùkìyàn ọjọ́ tí ò ní sí bòójì kankan ju bòójì àlẹ́ àràṣẹ ọlọ́run lọ anabi nínú wọn ni wàrọ̀ jòlò àti arákùnrin kan tasọ́dàkọ bí kò fìyàtì tó ṣe sàárà ní kọ̀kọ̀ tasaddaqo bi sadaqati ó ṣe sàárà kan ṣe sàárà dáadáa ni fa akfáàhà ó tún wá fi pamẹ́ hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminu táwọ́ sì rí òfin máa tọ́wọ́ tán rẹ̀ náà ẹnìkan kò ní má náà kankan ó ṣe dáadáa kódà ẹni tó ṣe dáadáa fún kò ní mẹ́rin tó ṣe dáadáa fún ó mọ̀ dáadáa nìyẹn ẹnìkan sọnù mọ́sálásí ó ti wá rí pé miskin lẹ́yìn ó sì fìlà alẹ̀ ó sì bọ́ọ̀bì fìlà rẹ̀ ó sì rọra fún one thousand bẹ́ẹ̀ ó dé ma tí àgbáni ti sùn lọ òun kà jíjẹ ọkà jíjẹ mú fìlà ó bá bá one thousand yóò fẹ́ ṣe àdúrà tó fẹ́ tó fi bẹ̀ ìwọ́n mọ̀ ọ̀mọ̀ wọn ẹgbẹ́ ẹ̀kọ́ ni kò ní béèrè pé bákun tá fóònù fìlà mi o lóòtù ọ̀pẹ́ tó fóònù fìlà náà máa fóònù ni mọ́kọ̀ fẹ́ dì pí rẹ̀ dáadáa tó dáa jù lọ ọlọ́run ìtúbìdì sọ̀dàkọ́ ti kùn fani ìmáà yìí tẹ́ ẹ bá fi sàárà yàn tọ́ ọ̀dọ̀ àwọn wà ń tún fún ha wàtútù àlùfọ̀kọ̀rọ̀ fàwọ́ khairul lakum kẹ́ ẹ wá fi pamọ́ kẹ́ ẹ fáwọn tí wọn ò ní olólóore jù fún yín torí ẹ̀wọ̀ àsìnà ẹjẹ́ àṣẹ dáadáa síra wa o ní gbogbo bí a bá ẹjẹ́ àṣẹ dáadáa anabi sallallahu alayhi wa sallam ni takillaha aituma kunt gbogbo bí ọba wà bẹ̀rù ọlọ́run wà á àtàlásàdà máa fi dáadáa tẹ̀lá burú tẹ̀mṣúhà yóò sì máa pa burú rẹ wàkọ́ọ̀lì kìnnásà bí olùkì hasan máa wà tó dá sáwọn èèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn inú ọpọlọ wa ní orí ìrìn ni inú bí ọba rí ọwà ṣe dáadáa sáwọn èèyàn pápá jùlọ tó jẹ́ mùsùlùmí ládá tó gbà yan ọ̀pá bí Allah subhanahu wa ta'ala kó sì wá ní kànínà àwọn ohun dáadáa ibi ìlàdò ní ọdún insha Allah tó bá dé ẹ̀mí pẹ̀lú ògbó ìkànnì ìmọ̀ ìgbàkíyà á tẹ̀síwájú nínú tẹ̀síìlì wa bí ọlọ́run bá là kọ́nà kọ́ gbà ń jẹsùn náà wa kọ́nà kó jẹ́ abá níbi tí ó ti lérè gbogbo gbìyànjú wa fi dì àjọ àjọ kẹgbẹ́nu dáadáa ni abiola ọba aláà kọ́mọ́dún aládàá rẹ̀ gbogbo ẹni tó ṣègbìyànjú owó la náà ni nǹkan míì náà ni kọ́nà kọ́mọ́dún aládàá rẹ̀ gbogbo àwọn tó ṣe alágbàtẹrù ètò yìí lọ́wọ́ àwọn kan ni wọ́n alágbàtẹrù rẹ̀ kọ́nà ọba aláà ó jẹ́ kí wọ́n bá mi tí ó ti lérè ìtọ́ ti lérè náà ní jẹ́ alùkìyàmù kọ́lọ́mọ́dún aládàá rẹ̀ kọ́lá àjọpẹ̀sọ rẹ̀ gbogbo ẹni tó dúró ti wá tí ètò ìfiṣeéṣe láti bẹ̀rẹ̀ dé òní abiola subhanahu wa ta'ala kọ́ gba ní ìjọsìn lọ́wọ́ nìkan kan wa kọ́ má ṣe lé ní àsìmọ́ fún wa kọ́ má ṣe rọmọdán tẹ ní kọ́lọ́ má ṣe ní àsìmọ́ wa láyé kọ́lọ́ bí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé kó sì gba gbogbo ìdí wa ní kọ́lọ́ ń gba ìjọsìn lọ́wọ́ abẹ́ ọlọ́sùnmọ́ náà tààlà kó sì wá nínú àwọn olórí inú rọmọdán kó jẹ́ àwọn náà tí ó gba iṣẹ́ wọn ní rọmọdán kọ́lọ́ má kọ́ sí wa ní wàláyà ní rọmọdán kọ́lọ́ bá ńlá kọ́ bó okun náà kó lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa nínú sùtá wa wọlé ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إننا عبيدك بنو عبيدك بنو إمائك نواسينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمت واحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا يا حي يا قيوم يا أرحم الراحمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا فقيرا إلا أغنيته ولا مسكينا إلا أغنيته ولا عازلا إلا زوجته ولا أقيما إلا أعطيتها ولدا صالحا ولا طالبا إلا نجحت ولا مسافرا إلا سلمت ورجعت ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك إلا ولنا في الصلاة إلا أعنتنا على قضائها يا عزيز يا غفار يا رب العالمين اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم إننا عبيدك بنو عبيدك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا عزيز يا غفار يا رب العالمين اللهم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أنت الأول وليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقضي عنا ديوننا وافتح لنا أبواب رحمتك يا أرحم الراحمين يا رب العالمين اللهم انصر الإسلام المسلمين اللهم اعز الإسلام المسلمين وأذل الشرك المشركين ودمر أعداء الدين وانصر عبادك الموحدين اللهم انصر إخواننا المستضعفين في كل مكان اللهم شتت شمل أعداء الدين افرد اجتماعاتهم وشتت شملهم واجعلهم يتمنون الموت ولا يجدونه يا علي يا قيوم يا عزيز يا غفار يا رب العالمين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصل أئمتنا وولاة أمورنا اللهم لا تسلط علينا من لا يرحمنا اللهم لا تسلط علينا من لا يرحمنا اللهم لا تسلط علينا من لا يرحمنا يا حي يا قيوم يا عزيز يا غفار يا رب العالمين اللهم كن مع ولاة أمورنا اللهم كن مع ولاة أمورنا اللهم كن مع ولاة أمورنا وانصرنا عليه وانصرهم وانصرهم لنصرنا يا حي يا قيوم يا ارحم الراحمين يا رب العالمين ربنا لا تؤاخذنا ان نسينا اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واسنا لقوم الكافرين اللهم آتنا الحكمة التي من أوتيها فقد أوتي خيرا كثيرا اللهم آتنا الحكمة التي من أوتيها فقد أوتي خيرا كثيرا اللهم آتنا الحكمة وأبناءنا وأزواجنا وذرياتنا الحكمة التي من أوتيها فقد أوتي خيرا كثيرا يا حي يا قيوم يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا المسلمين والحكمة بالصالحين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته